بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اجتنابه وارزقنا اتباعه وارزقنا اتباعه وعلم الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته أذكركم الله وقال ọba سائل tó من الناس آه هو fún رمضان wọ́n ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí Ramadan. Ramadan ń ká ṣe mọ Ramadan fún ní ààrùn tí wọ́n ń pè ní àkùyá. Àkùyá ní èdè Lárúbáwá ó ní ìfúnra àbí ìfú ẹnu kúrò níbi nǹkan. Ọba ní sọ́ọ̀bà àánú kàdáàbà ẹni pé ó kóra ó kò níbi ọ̀rọ̀ sísọ gbogbo ilé ni ọlọ́run bá ti fún wa lórí oníròyìn Maryam ìyá alẹ́kẹ̀kẹ́ká àwọn ìrọ̀kọ̀lá tí ọlọ́run ní ìní nàzàrùkù ní ọ̀hùnmáà ní sọ́ọ̀mà mo ṣe ìlérí sọ́nà àti ìjẹ́jẹ́ fún ọlọ́run pé wọ́n ṣe ìkó ẹ̀rọ kúrò níbi ọ̀rọ̀ sísọ tọ́ọ̀mù ní kíkó ọmọ lọ́wọ́ kúrò níbi ọ̀rọ̀ sísọ olè tọ́ọ̀mù ló bà lérò mọ́ ṣùgbọ́n tí a bá ní ìyá àbí tọ́ọ̀mù ní èdè ìṣòríà ó ní ìkó ẹni kúrò níbi jíjẹ àti mímu àti àwọn nǹkan míì tó máa ń ba ààrẹ jẹ pẹ̀lú àríyá láti àsìkò tí àlùfíjìrì bá ti yọ títí di ìwọ̀ oòrùn tó là ń pè ní àkùyà àlẹ́ǹtà àlẹ́ǹtàkù oníkápọ̀ ẹlọ́wọ́ kúrò níbi jíjẹ wọ̀ṣọ́m àti mímu ọ̀tá ìlú lọ́sẹ̀rọ̀ àti àwọn nǹkan tó máa ń ba àwẹ̀ jẹ́ máa níyà tàbí pẹ̀lú pé a dà níyàn nínú ọkàn wa ní kùnà ìfẹ́tì sọ́ọ́dí ìlà ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ láti ìgbà tí alifájà tó bá ti yọ títí dé ìgbà tí òun máa wọ̀ ilé náà tẹ̀ ní àṣìyá àṣìyá ni ó ní rúkùn ní rúkùn ní ọ̀pọ̀ múlẹ́rọ rẹ̀ láti bí tààrífà àwọn àti ọ̀pẹ́ ohun tó gbé àwẹ̀ fún nǹkan méjì rẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ kíkó ẹnu wó kúrò níbi gbogbo tí máa bá ti ba àwọn jẹ́ láti gbà tí alùpùpù bá ti yọ títí dé ìgbà tí ó rẹ̀ máa wọ̀ eléyìí àgbà àkọ́kọ́ àbí òkú ààwẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹ́kẹ́ nínú rẹ̀ náà ni àníyà ṣùgbọ́n ní ti rúṣùnà alákọ̀ọ́kọ́ ọlọ́ni fàlànà bá ṣòro òun náà وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم أقيموا الصيام إلى الليل ọlọ́ni ní ìsìn ẹni fi ara nu àwọn aya yìí ẹtì lè jẹ́ mímú ẹwà níwọ̀ àwọn òkèkí ọlọ́run bá tó ṣe lẹ́kọ̀ọ́ tó yí ẹjẹ ẹmu títí ìgbà tí ẹ fi òun ìyàtọ̀ sọ́kàn ní àárọ̀ lẹ́yìn náà ẹ pé àwẹ̀ yìí ní alẹ́ tó níbí ó fi hàn pé a kọ ẹ̀rọ owó láti bàtí àtúntò bá ti lọ títí dé ìwọ̀ oòrùn tó tó ń ṣe ìbẹ̀rẹ̀ alẹ́. ẹlẹ́ẹ̀kejì omi àníyàn kájà níyàn pé àá bá wà èdè pé àníyàn wa pé àwọ̀ yìí ó á fi ẹnu lórí gbogbo tí máa bá àwọ̀ jẹ́ lórí àti fi jọ́sìn fún ọlọ́run ọba torí pé àníyàn olóma ń dá iṣẹ́ yàtọ̀ olóma lágbógbó máa jẹ́ ká máa iṣẹ́ ìbádà yàtọ̀ sí ìṣe ìbádà ó máa jẹ́ ká máa ìyàtọ̀ kí ni tá a ṣe nínú iṣẹ́ tó ní oríṣiríṣi gẹ́gẹ́ bí àwọ̀ àwẹ̀ ọ̀rọ̀ ìyẹ̀wà bí àwẹ̀ ọ̀rọ̀gbọ́n àwẹ̀ ọ̀fà wà àwẹ̀ ìjẹ́jẹ́ náà wà so àníyàn ni ó dàrọ̀ so àníyàn láti dá àwẹ̀ ọ̀rọ̀gbọ́n yàtọ̀ sí àwẹ̀ títí ṣe ọ̀rọ̀gbọ́n so eléyìí ni àwọn òkú mi ó gbé ọ̀rọ̀gbọ́n dání ìkọ́ ẹnu هلاك إيمان عميق ولكي صلى الله نفع سلام ولكي إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى حب شقة تكون لي عليا ولكل سكن في في عليا بعد لمول الفشي والنام يوري وإصراره أولا رمضان àti lọ́rọ̀ ayọ̀ nínú oṣù ṣàbán ọdún kejì lẹ́yìn ìdíra ẹ̀sọ́ ọ̀rọ̀ àlẹ́wọ̀sánà sọ àlẹ́sà àtàlà bá rẹ̀ oṣù mẹ́sàn-án ní ọ̀rọ̀ mẹ́sàn omi àlẹ́sà àtàlà kò sí ìyàbẹ̀rù lọ́dọ̀ àwọn ilé yìí àwẹ̀ mẹ́sàn-án ẹni pé àwẹ̀ ọ̀gbọ̀n mẹ́sàn-án omi àlẹ́sùpá ọ̀gbọ̀nàgbà. àwẹ̀ ọ̀gbọ̀n ọ̀kan ni nínú oríkè ẹ̀sìn Islam àbí òkú Islam. síra ọlọ́run àti súnà ní sallallahu alaihi wasallam àti ìjìmá ó fi hàn pé ààwẹ̀ kò fúnni nínú òfin ọ̀sìn Islam bẹ́ẹ̀ sì ni ọmọ rẹ̀ ló ń gbogbo ẹnikẹ́ni tí ó bá ní agbára ìsìlá torí pé ọmọ ní ìyá ayọ́ ẹ̀mí lára àmàlú tó ti bá àìsàn ìyáàbò sábà tó ti bá ẹ̀mí rẹ̀ lọ́kọ̀ọ́kọ́ làálàkùn sàkàkùn àti ẹ̀yọ́ ìgbàgbọ́ ìgbòho àti ààwẹ̀ ọmọ ẹ̀mí lórí gẹ́gẹ́ bí a ti jẹ́ nínú àwọn ẹ̀rọ ní àwọn tí wọ́n ti wájú ní oríkẹ́ ẹ̀rọ̀bá jẹ́ onípayọ̀ ọlọ́run ọba. sọ ọ̀mọ̀bọ́n pẹ̀lú kíra ọlọ́run kìí pé ọ̀ràn ìlú. bẹ́ẹ̀ ni súnà lè sọ ọmọ àyọ̀ sẹ́lẹ̀ òun náà fi hàn pé ọ̀mọ̀bọ́n ọ̀rọ̀ ìlú. torí pé àlẹ́sà ọ̀nà ni búniyàn ìsìláàmù alákùnrin àmà ẹ̀sìn Islam lórí òkú márùn-ún ó sì dárúkọ nínú rẹ̀ sọ́wọ́ mu ọ̀mọ̀gbọ́ rẹ̀ ó dárúkọ àwọn ẹ̀rọ ọ̀mọ̀gbọ́ nínú àwọn òkú márùn-ún yìí eléyìí fi hàn pé tí ò bá sí ọ̀mọ̀gbọ́n èèyàn ní Islam ọjọ́ bá kí ọjọ́ bá máa náà fi ọ̀mọ̀gbọ́n sílẹ̀ láìpẹ́ kò ní Islam bákan náà arákùnrin kan wá sọ́dọ̀ àlẹ́ sọ́dọ̀ máa wà ní ọ̀sán dáa nínú àwọn wọn wá láti lẹ́sìn. wọ́n á bá nípa àtàlà tó ń ṣe béèrè àwọn tàbí àlẹ́sà àtàlà ẹgbẹ́ àwọn òfin ẹ̀gbọ́n tí ń rí màá kàn gbọ́ ohun rẹ̀ ni àti àsìkò tí ó súnmọ́ wọn. Nígbà wa súnmọ́ wọn tán, àwọn agbọ́ ń béèrè nípa ìsìláàmù àdẹ́bùsà sọ́nà wa dàbí pé Islam ó ní àwọ̀ká irun máa wúlò ọ̀tọ̀ lálẹ́ àti ọ̀sán arákùnrin wa bẹ̀rẹ̀ pé pàpọ̀ náà bá ní alẹ́ ìgbà tó ń bọ̀ kí nǹkan ní ikú wà nínú òun tó kí tọ́lọ̀ ń ṣe ní ọ̀rọ̀ ìlú lórí ọ̀lẹ́fà àtọ́lẹ̀ nílá kò sí ilá ìtàkọ́gbà àti pé ọba ṣe lẹ́sílà oṣù tàkọ́gbà àníbi láti sọ fún pé wọ̀síyàwó ọ̀gbọ́n bákan náà ààwẹ̀ ọ̀gbọ́n ọ̀nà ìrìn náà wá béèrè tí ó ní ìwà nínú rẹ̀ tó bọ́ọ̀lù ọ̀gbìn lórí àti tó bá ṣe pàtó títí ó fi bèèrè gbogbo àwọn oríṣi òṣìṣẹ́ gbogbo àwọn òpónúlélẹ́nu òṣìṣẹ́ nígbà tí arákùnrin pẹ́yìn àti ń lọ ni wọ́n sọ pé láàdìbò àdáhàdá wọ́n àwọn owó ní ilé òun òsì ní dínkù nínú tí àlẹ́sà àtọ́nà sọ́kùn àlẹ́sà àtọ́nà wọn sọ pé afúnláhà kò sọ́dà kan. èyí pé ó ti jèrè ó ti ń pe èrè ń jẹ tó bá sùn gbogbo nínú tí ó sọ eléyìí ti yẹ pé àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ àwọn àwọn yòókù wọ́n ti ṣe ọ̀rọ̀ ẹ̀rọ lórí ẹnìkẹ́yìn. bákan náà ìtumọ̀ àkómà mo fi hàn pé àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ oríkèékan nínú oríṣi ẹ̀sùn Islam gbogbo ẹnikẹ́ni tí ó bá fi ilẹ̀ ó ti torí dá oní ọba fi ilẹ̀ láì gbà tó sì mọ ìdájọ́ ẹ̀ ó ti torí dá. gbogbo ẹni tó bá ní àwọn ọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ rẹ̀ lórí òun tó ó ti lè tètè rí. àwọn ẹ̀kọ́ ìtìrìsì àwọ̀ tó jẹ́ wájì oríṣi mẹ́ta rẹ̀ alákọ̀ọ́kọ́ ní wọn àwẹ̀ ọ̀gbọ́n ẹlẹ́ẹ̀kejì fóònù àpàwà oní àwẹ̀ àpàwà gẹ́gẹ́ bí ẹni wọ́n báyìí láti ṣe àti irú àwọn àtàlùmọ̀ àpàwà báyìí fóònù náà àti àwọ̀ tí èèyàn jẹ́jẹ̀ fún ààrẹ tó gba àwọn oṣè ìlérí tó gba àwọn fún ọlọ́pàá ọlọ́pàá tó ìjọba ìpínlẹ̀ tòun náà àwọn ọmọ ìlú. bẹ́ẹ̀ ohun tí a máa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí ti àwọn ẹ̀wọ̀n náà torí pé òní ń bẹ níwájú wa sọ àjùlọ àjùlọ tó ga tó wà ní àwẹ̀ Ramadan nínú àwọn àjùlọ náà ó ní ọ̀rọ̀ àlẹ́mú sọ́kọ́ àyẹ̀wò sọ́nà tó sọ pé ọlọ́wọ́ àlejò ọlá ó sọ pé kí ló àmà ní ìgbé àdám lẹ́hùn ìlú ìyá wúwẹ̀ ní wàhálà ẹ̀sìn ìgbé ìpè àwẹ̀ Ramadan àbí gbogbo tẹ́ ọmọ àlẹ́bí sáfárádà títí ẹ̀ ní ó sì tẹ orí àwọn ọ̀rọ̀ àyàfi ààwẹ̀ nìkan ọlọ́run bá ní ó ti tẹ̀wé òun ló ti tẹ̀sán fún ẹni tí bá wù tó eléyìí ó fi àjùlọ sí àwọn ọ̀gbọ́n tó ní ó fi hàn torí ọlọ́run ní gbogbo iṣẹ́ pátá tí ọmọ àlẹ́bí sáfárádà àwọ̀ nìkan ní kò nìkan òun náà sì lè wọ́n fi ẹ̀sán àwọ̀ náà èyí pé ọlọ́run ní ṣe nàìjí àwọn mọ̀láìkà ẹ̀kọ́fẹ́ tó ń bá wọ̀ ọlọ́run náà fún ara rẹ̀ wọ́n sọ pé nǹkan báyìí lẹ́kọ̀ọ́ tó ń bá wọ̀ torí pé gbogbo iṣẹ́ pátá ẹ̀sán mẹ́wàá ní ẹ̀bá tẹ́ ọ̀kan yọ̀ọ́ bá ẹ̀sán mẹ́wàá ṣùgbọ́n ẹ̀sìn ọ̀pọ̀pọ̀ òwúrẹ̀ ti àwọn ọ̀pọ̀pọ̀ òwúrẹ̀ torí pé ọlọ́run òwúrẹ̀ òun ló wọ́n fẹ̀sọ̀ fún ẹnì tó ń gbà. nínú àwọn àjùlọ tí Ramadan ní ọlọ́run ní àlẹ́sà ọ̀sánlá sọ pé man sama Ramadan imanan wa ihtisaban غفر له ما تقدم من ذنبه gbogbo ẹnikẹ́ni tó bá gbà àwọn Ramadan pẹ̀lú ìmánì àti wíwá ládá lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ó ṣàforíjì ohun tó ti kọjá nínú àwọn ẹ̀rọ̀fẹ́ rẹ̀ tó eléyìí náà àjùlọ ni tó hàn tí rọmọdán ní lórí àwọn ìjọsìn lókè nínú àwọn àjùlọ tí rọmọdán ní omi pé ó máa tún nature ọmọ ẹ̀dá ṣe kù ó máa ń ṣe tẹ́lifíà ọkọ̀ ọmọ ẹ̀dá ó sì máa ń jẹ́ kí mùsùlùmí tó dúró níbi ìwọ̀n ọlọ́run bákan náà ó máa ń jẹ́ kó fẹ́ ìtìzáàmù ètò àti ọ̀nà tí ọlọ́run bá là ń bọ̀ fún ọmọ alẹ́ tó mùsùlùmí láti gbà ó sì máa ń jẹ́ kí èròǹgbà mùsùlùmí tó lágbà tó bá ń bá rọ̀ ó sì mọ̀ ilé ṣe ká ìrìnà sí torí gbogbo ọ̀nà tí ṣe ká máa tí ó wọlé ní ara ìgbà olùyẹ tó nígbà tí ó bá rẹ̀ bákan náà ó tún máa ń ṣe òfin ara oríire ìjọba ìgbà ìyá rẹ̀ ni ó tún léyìn ìgbà sùkúrò ìyá náà torí pé ànífà àná sọ pé ọ̀sánwó jùlọ tó nílẹ̀ náà ààwẹ̀ ìtọ́ni kúrò níbi iná iná jahannama riwaya mi ànífà pé ọ̀sánwó jùlọ tó ní àdáàbì náà ààwẹ̀ ìsọ́ni kúrò níbi iná ìyà ọlọ́run ọba gàdúnlẹ̀tì àkàdúkú mi ń tìka gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ẹgbẹ́ ti máa ń sọ ara yín nígbà tí wọ́n ti dàgbọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́run àṣọ yín rẹ̀ ọlọ́run máa ń يقتل في على الفقير وعلى أجل فمن يجد التوحيد قبلته زاد في أتوان موقع ولكل حفلة بعشر أمثالها إلى قدر مئة ذهب ànábì ní gbogbo sẹ́ẹ̀ni a ti ṣe ẹ̀sán ọmọ rẹ̀ mẹ́fà títí dé ọgọ́rùn-ún èdè. إلا الصيام على فيه آوة فهو لي وعلى أهلي به في سبيل الملك تكون انتباه ذلك يقول أساسيا kìí ṣe mẹ́wàá tó ń ṣe ọgọ́rùn-ún mẹ́rin ó jù bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ó ní pé gbogbo ẹ̀sìn àbí gbogbo ìjọsìn ìbádà ló ní àwọn mínísà ìsìn ẹ̀sìn nígbà tí wọ́n kọ́ ní pé ó ní òwúrọ̀ kọjá ó tilẹ̀ jẹ́ pé ẹni tó ń gbà torí pé ẹnu rẹ̀ ti kó ó ti tó kò sí jíjẹ kò sí mímu kò sí nǹkan bẹ́ẹ̀ lọ yóò jẹ́ sí ẹnu rẹ̀ tó yàtọ̀ àyíká tó bá ń sọ̀rọ̀ tó bá ń ní òun yóò máa jáde ṣùgbọ́n òun ẹ̀yìn lọ́bọ̀ ọlọ́run ọba òun kò àyè ní torí pé ọlọ́ọ̀bá sọ̀rọ̀ náà ní ìtàkùnkù fọwọ́ lẹ́bi lọ́kùn Muhammad bíyẹn àdẹ́sà ọ̀rọ̀ sọ pé fọwọ́ lẹ́bi lọ́kùn Muhammad bíyẹn mo fi ẹni tí ẹ̀yìn Muhammad ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀ dúra. لخلفة فم الصائم أطيب من عند الله من ريح المسك òun ẹ̀dọ̀ àtẹ̀jú ń gbà wọ̀ ló fi dúró jù lọ́dọ̀ ọlọ́run tó ń tura rẹ̀ ìdí èkó. ẹlẹ́ẹ̀kẹta omi pé ààwẹ̀ tí ọlọ́run ó san irú ẹ̀sán bá lé lórí ó ní ààwẹ̀ tí ẹni tó ń gbà tó kó ẹnu mú kúrò níbi jíjẹ àti mímu àti gbogbo àwọn ọ̀fẹ́ tí máa bá ọ̀fẹ́ àti tí máa ń dín ládà àwọn. torí pé àlùfà àdáwọ̀ ọ̀fẹ́ pé من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يضع طعامه gbogbo ẹnikẹ́ni tí ó bá fi ọ̀rọ̀ irọ́ sílẹ̀ àti ṣiṣẹ́ pẹ̀lú rọ́ kò sí tọ́lọ̀ fẹ́ fi àwọn ẹ̀rọ sí i. sọ ilé ìsìn ó di ẹ̀ pé ìpẹ́ni wọ́n kú òníbi jíjẹ àti olùkọ́ ní ìlànà. torí pé èèyàn ń parọ́ fún dáàbò ọlọ́gbọ́n òun ló lọ ètò ààbò. èèyàn ń fi rọ́ ṣiṣẹ́ ó sì ń gbà ọ̀ ọlọ́gbọ́n òun ló lọ ètò ààbò. sọdá kìí sí pé àwọn ìgbà kò gbogbo lórí pé àti ẹni tó ń fi jíjẹ àti ìrìn kan ó tún láwọn ìtẹ̀lé pẹ̀lú pé àjúù kẹ́lìmọ̀ àjúù àwọn afá ní àkọ́wọ́ àìmá ìlànà àkùn àgbà ó ní ọ̀rọ̀ tó yẹ pa kúrò níbi òdodo lọ síbi ìrọ́ gbogbo rẹ̀ ní àwọn ọ̀rọ̀ tó jẹ́ àwọn àkọ́ gẹ́gẹ́ bí irọ́ pípa gẹ́gẹ́ bí ìgbà títí gẹ́gẹ́ bí mẹ̀dínà gẹ́gẹ́ bí ìjẹ́rìí èké gbogbo gbogbo ẹ̀ ti bíbú kéèyàn ó bú ọmọ akéèké rẹ̀ gbogbo ẹ̀ wà nínú ọ̀rùsù àti amàlùsù ó ní gbogbo iṣẹ́ tí ò dáa tọ́nà ń gbogbo ẹ̀ náà tó wù torí pé bá pè é. sọ ilé ìfẹ́ pé kìí ṣe kókó ló kúrò níbi jíjẹ nìkan ó ní àwọn ìgbà. lẹ́yìn eléyìí ó ní hikma ń bẹ nínú ṣíṣe àwọ̀ lọ́rọ̀ ìdí wa lórí. àwọn apá ní àwọ̀ gbígbà yìí ó ní àwọn tó tó yẹ pé owó lè ní gbogbo ẹ̀ afẹ́fẹ́ tí máa ń gbà. wọ́n ní alákọ̀ọ́kọ́ ó wà nínú ààbọ̀n ọ̀pọ̀ èyí ni pé ìṣe ìgbọràn tí ọlọ́wọ́ ọba àwọn ìdígbà wà nínú ìtọ́jú ìlọ́nú ẹ̀ torí pé omi àti ń tún bẹ láàrin ẹrú àti ọlọ́wọ́ ọba rẹ̀ ó sì ní àmàlà tó tóbi torí pé fún náà nìkan ló mẹ ń gbà ọ ìyẹn lè jáde olóhùn bá ọ kókò wọnú lé ìfọ̀jẹ̀ olù ìfẹ́ tí ọmọ àti ọlọ́wọ́ àti ọ̀ṣọ́ṣọ́ eléyìí ló pé omi títì láàrin ẹrú àti ọlọ́wọ́ ọ̀la rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún máa ń kọ́yẹ̀ ní ìwà sùúrù sùúrọ̀ ó padà bẹ̀rẹ̀ fún rẹ̀ ìwà tó tóbi tọ́rọ̀ ọba fẹ́ ìnàbọ̀ máa pọ̀ ìnàbọ̀ ìṣubú nàìjíríà sọ̀tọ̀ tó ọlọ́run bá fẹ́ orísun ó sì ń jẹ pẹ̀lú ẹ̀ tó ààrẹ tó jẹ́ nínú sùúrù lórí jíjọ́pọ̀ ọlọ́run àti títẹ̀ ní àti ọlọ́run ẹlẹ́ẹ̀kejì sùúrù láti kóra kúrò níbi ìdẹ́sẹ̀ sí ọlọ́run àwọn tí ọlọ́run bá ti léèrò láti jìnà sí ẹlẹ́ẹ̀kẹta sùúrù lórí àwọn àjára kádàrá tí ọlọ́run bá ti léèrò yálà àìgbàdàn àìní owó àìní ìfẹ́ jíjẹ àti àwọn nǹkan bí ìtọ́kọ̀ ẹ̀kọ́ lè dé báyìí pé ó lè sùn lórí ẹ̀ àwọn gbogbo ẹ̀ ní kọ́lẹ̀. àǹfààní ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹni tí ọba gbígbọ́ wò ó kọ̀ọ̀lọ̀ kò ní mọ̀ tó tẹ̀lé bí ọba fẹ́ mọ̀ tí bọ́ọ̀lù ilẹ̀ tẹ̀lé kọ́kọ́ wọn lọ́wọ́ tó yọ̀mọ̀ náà lè tòtẹ́yìn ọ̀bá tí ìgbà rẹ̀ òní mọ̀ báwo ni èdè pípa ti wà láàrin rẹ̀ àwọn nǹkan wà tí wọn ní jíjẹ sàárọ̀ ebi tó wọ́n lè sàlẹ̀ ẹnì kan sì wà tó ń pé ebi ọ̀ ebi àárọ̀ parí bẹ́ẹ̀ ni kò sí parí bẹ́ẹ̀ ni kò sí parí torí wọn lè ti fẹ́ ẹ̀sìkírẹ́sì e, ebi tí ọ̀há bá wọ̀ ìmọ̀ tí àwọn tí ó wò ní ìfọ̀rọ̀gbámú. tó tọ́wọ́ wá gbá wọ̀ yóò mọ ní ìmọ̀ ọlọ́ọ̀tí ń bẹ lórí ẹ̀ yóò lè dúpẹ́ rẹ̀. yóò sì tún mọ kí ni tí àwọn débi ń pa ẹ̀ lórí tí wọ́n bá yí. yóò lè ní ẹ̀mí láti ṣe ìrànlọ́wọ́ wọn ó dà kí èsì ìlú àwọ̀. tó gbogbo eléyìí ó ní àwọn ń bàbá àpá ẹlẹ́ẹ̀kẹ́ni ni pé àwẹ̀ gbígbà ó máa ń ṣe àfọ̀mọ́ ọkàn èèyàn ó máa ń ṣe àfọ̀mọ́ ọkàn torí gbogbo ògbà èsù olóńgbà ń jọ sí ọkọ̀ rẹ̀ lábẹ́ ọkọ̀ tó lásìkò náà òun ti ọlọ́run ti ní èsù tó rẹ̀ sí torí pé àwọ̀ ti ń gbà ó ti jẹ́ tó sì wọ́n ti jìnà gbogbo ọ̀nà tí èsù ti máa fi ń wọ ara èèyàn gbogbo ẹ̀ ó ti kí fún ọ̀nà tá a bá ti lọ ní jíjẹ àti lórí ọ̀nà tá a bá ti lọ níbi sísọ ọ̀nà tá a bá ti lọ níbi lílo gbogbo ọ̀nà ẹ̀ ló ti bí orúkọ ẹni tí ń dáwọ̀ tó ní wò ẹni tí ń dáwọ̀ tó ní jẹ kẹta lébi lọ́jọ́ tí ò tí ẹni tí ń dáwọ̀ lọ́sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀ sísọ sí i tó gbogbo ilé ohun tí àwọn ọmọ ṣe nìyẹn bákan náà yóò fi jẹ́ kí èèyàn ó kóra kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ àwọn pẹ́ẹ́pẹ́ ọ̀sẹ̀ tí ìṣúná ọdún gbà wọ àpárí ìlú náà lè ṣáwà gbogbo tí ò jẹ́ kí ayé dára lórí ọwà nínú ṣáwà wọ̀ọ̀dẹ̀ obìnrin àtòwó àtàwọn ìfẹ́ràn gbádùn táwọn èèyàn tẹ̀lé gbàgbọ́ ó ní àwọn ṣàwà gẹ́gẹ́ àtìmọ̀ ti tẹ̀lé ẹnì kí ni ojú tó bá mú sí tọ́jú sí nǹkan ní ìjọ wà ju obìnrin lọ yọ wá sí ìrọ̀lẹ́ òkè so àwọn gbígbà a sọ kúrò níbi àwọn ìwà káàkiri. nínú hikma tó ń bẹ nínú àwẹ̀ gbígbà yóò tó kọ́ èèyàn láti ní àánú àwọn aláìní lójú yóò jẹ́ kó máa sàánú wọn torí pé ó fi mọ̀ sí ebi nítorí lára àti òògbẹ́ gbogbo ẹ̀ ló fi tó ti rí lára. Tòótọ́ bá rárá yóò fún wa àwọn ọ̀rọ̀. bákan náà àwọn ọ̀pá mi nínú àwọn fáńdà tí a lọ wà ó ní àlàáfíà fún àwọn ọ̀rọ̀ ìgbàgbọ́ ẹni tó ń bá wọ̀ torí pé gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìṣòro tí ń gbà wọ̀ ó jẹ́ kí digestive system rẹ̀ ó ti tó bá ti ní ẹ dáadáa tí ó bá bẹ́ẹ̀ sọ ọ̀ṣọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ju bó ṣe ṣe tẹ́lẹ̀ then àlàáfíà ni ó dá sí ara ẹni tó ń bá wà àwọn oríṣiríṣi ọ̀nà gẹ́gẹ́ bí àwọn tàbí ah, ah, ẹ̀jẹ̀ tó ń bá takulé àrẹ̀ kí àbá bá àwọn òṣèlú òfin wọ́n mọ̀ lọ gẹ́gẹ́ bí ó ṣe yẹ wọ́n lélẹ̀ náà àǹfààní tó wà nínú àwọn gbígbà ìjẹ náà lẹ́yìn eléyìí àwẹ̀ kó tó ti pé yọ jẹ́ ọ̀rọ̀ ìyẹn lórí onímọ̀jẹ̀mọ̀ mọ̀jẹ̀mọ̀ alákọ̀ọ́kọ́ ni pé àti Islam ẹni tí ó gbà láti jẹ́ pé mùsùlùmí kẹfẹ́ ní kọ́ bá bá wọ̀ ní àwọ̀ torí pé àwọ̀ gbígbà ìbáàdà ìbáàdà sì ní àlẹ́ máa kú ọlọ́wọ́ kẹfẹ́ ní kọ́ bá tẹ̀ sí ìdánwò àní ìtọ̀ ṣùgbọ́n tó bá wá gbẹ̀sìn òun náà ti di dandan tí ó bá wọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ tí ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an àwọn ìdílé kọjá rẹ̀. mọ́jàmbọ̀ ẹlẹ́kẹ̀ẹ́sì ó ní àgbòrò ẹni tí àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ ó ní àgbòkẹ́là ẹni pé ẹni tó ti di ọ̀dọ́ ọkùnrin yálà lórí pé ó ti pé ọmọ tó pọ̀ lóde àbí kọ́ yẹ pé ó ti bẹ̀rẹ̀ sí láàyè eléyìí rẹ pé ọmọdé tí ò tí ì dàgbà kì í fi ọ̀rọ̀ ẹ̀ lọ sí ti gbogbo àwọ̀ ṣùgbọ́n bọ́bá gbá àwọ̀ àwọn ẹ̀rọ bá ẹ kì í fi ọ̀rọ̀ ẹ̀ gbogbo tí àwọn òbí rẹ̀ kan máa ń ṣe tẹ́bílì rẹ̀ láti orí àwọ̀ àwọn náà ní lára àwọ̀ tí ọmọ náà bá gbà ẹlẹ́ẹ̀kẹta ni àti ẹni tó lọ́pọlọ tí kìí ṣe ọ̀rẹ́ àbí wéèrè sọ tí wéèrè bá bá wẹ̀ kò láwẹ̀ torí pé a kìí gba ẹ̀sìn kó bá ní ọpọlọ torí pé àdébùkà sọ́ndà ó ní ó fi àwọn أو رفع القلم عن ثلاثة يعني في بدأ في قوله ساكن هو قلت أتذكر بلي أولي لك أقصد لنا قلني الصبي ọmọ kékeré حتى يحتمل في يوم ọ̀dọ́ ọkùnrin ẹlẹ́ẹ̀kejì wọn ni àlùmọ̀jìmọ̀ àtàrà pé ẹni tó jẹ́ ẹni tó ti yin àwòrán tí ń ṣe gángan títí mo fi gbádùn. sọ ẹlẹ́ni ẹ̀rí tó jẹ́ pé ọmọdé kò kì í ṣe ọ̀nà ẹ̀mí lórí ọgbà wò ẹni tí ò lọ́pọlọ kì í ṣe ọ̀nà ọ̀rọ̀ ẹ̀mí lórí ọgbà wò. mọ́jẹ̀bọ̀ ẹlẹ́kẹ̀rin ó ní àfihà àlàáfíà ẹni tí ó bá wọ lọ́pọ̀lọpọ̀ tó lánàá sọ tí ò bá wọ́n àṣà kì ṣe dandan ni ó bá láti gbò yóò fi àwọ̀ ẹlẹ̀ yóò wà nígbà yìí sí àlàáfíà bá ti sára mo ní pé ọlọ́run ní ọmọ ìka àdàmà rí tán àwọn àdà sáfárì fa ìjẹkùn ní àjà mi tó fà ẹni tí ọba bá dùn àbí ó wà lórí ìrìn àjò kó fi àwọn gbígbà lẹ̀ kó wá gbàgbígbà lẹ̀ kí kò sí irú làbúrí yẹn lórí ẹ̀ ẹjọ́ ọ̀bá wa lálàáfíà tó bá wọ̀ kó làwẹ̀ àwọn ẹgbà kò fi àbúrú rẹ̀ lópin ìgbà tí ìwà ti kó àbúrú bá ara rẹ̀ lópin ìgbà tí ọ̀rọ̀ kó àbúrú bá ara rẹ̀ tó mú àwẹ̀ rẹ̀ kò ní gbà nígbà míì àní tó kọ́kọ́ onítorí ọgbà láì lágbàjẹ́ ẹlẹ́ẹ̀kàrún àlẹ́ẹ̀kọ́ọ̀mà ẹni tí òfin ìlú rẹ̀ ó wà lórí àìsàn ìrìnàjò àwọn kìí ṣe ọ̀rọ̀ rẹ̀ lórí tó bá wù ó lè gbà tó bá sì wù ó lè fi àwọn gbígbà ẹ̀ tó fi bọ̀ gbígbà lé torí àyà tó ọjà kú ẹlẹ́ẹ̀kẹfà ó ní ohun tó jọmọ́ obìnrin tó ń ṣe àìbà àbí nìkan ààrẹ kìí ṣe rẹ̀ lórí ìrọ̀lú tí wọ́n bá wá parí káyọ̀ àbí nípa ti wọn ohun tí wọ́n bá jẹ láwọ̀ àgbà lẹ́yìn rọ̀mọ̀bọ́ọ̀lù torí pé àlẹ́kùtà àtàndàmù nínú àdíkà àìsà ó ní àlẹ́kà ìdà àpọ̀ dámùtù sọ́ọ̀dì kéèkì ìṣẹ́fẹ́ tí obìnrin bá ń di àìmọ̀ kò ní kí òun wọ́n dà ń tẹ̀sùn bẹ́ẹ̀kì kò ní gbáwọ̀ bàbá ìtàlọ̀ sọ́ọ̀lù dìbò eléyìí olùjẹ́ tó bẹ́ pé ẹ̀sìn rẹ̀ kò pé tó eléyìí rẹ̀ pé lóbìnrin ló bá ń tẹ̀sí ìbọ̀ lọ́wọ́ kò ní gbáwọ̀ bákan náà ọ̀rọ̀ Aisha tí wọ́n bi léèrè nípa kí ló dé tí obìnrin fi ń san ìrọ̀rùn àti ń san ààwẹ̀ títí sọ̀rọ̀ mo wá ní káàdì ìṣègùn nàdá nìta pàlú ìmọ̀nú dípọ̀ bọ́ ìfọ́ wọ́n àlú ìmọ̀nú dípọ̀ bọ́ ìfọ́ irú nǹkan yẹn ó máa ń bá wa lásìkò àlẹ́kùn ọlá wa àyẹ̀sánná wọ́n máa ń pa wá láti ẹ̀ káfẹ́ ìlú wọ́n sì máa ń pa wá láti ẹ̀ wọ́n pa wá láti ẹ̀ ká wọ́n pa wá láti ẹ̀ káfẹ́ ìlú wọ́n pa wá láti ẹ̀ káfẹ́ ìlú sọ eléyìí ni àwọn mẹ́jẹ̀bù mẹ́fà tí ó ń bẹ lórí ìyàwó gbígbà. báwo ni rọmọbọ́n ló ṣe mọ wáyé títí a fi bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà ẹni pé rọmọbọ́n á bẹ̀rẹ̀ àwẹ̀ gbígbà lẹ́yìn ìgbà tí a bá ní oṣù rọmọbọ́n á bẹ̀rẹ̀ àwẹ̀ tí a bá ní oṣù rọ̀mọ̀dán ṣùgbọ́n tá a bá oṣù á ka ṣàbáyé tó pé ọkọ̀ torí pé oṣù àlẹ́tọ́ àtẹ́lẹ̀ ọ̀sẹ̀ pé ọgbẹ̀rún àbí twenty nine lábẹ́ ìwọ̀ mọ́kàndínlọ́gbọ̀n. ويزيد في البلد قال لي فمن شهد منكم الشهر فليصم gbogbo ẹnìkan tí ọmọ bá tẹ́kú oṣù náà kò bára yín kó bá wà. àníkà àbálà sọ pé ìdá àwọn àìsàn mú mi kọtù mi tẹ́ ẹ bá rí ẹ bá wà. bákan náà àbúlá ìgbìmọ̀ ọmọ ó ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí oṣù mo wá kọ fún àdẹ́sà àtàlẹ̀ ìlú orí oṣù àdẹ́sà àtàlẹ̀ ó bá wọn fún àwọn ìlàjẹ pé kí wọ́n bá àwọn. eléyìí fi hàn pé ọ̀nà tí a máa gbà láti bẹ̀rẹ̀ àwọn gbígbà ó ní ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ kárí oṣù ẹlẹ́ẹ̀kejì oníkárí ẹlẹ́rìí tí ó wú ẹ̀rí wá lórí pé òun rí oṣù láti fún wa ní ìròyìn pé òun rí oṣù gbogbo wa bẹ̀rẹ̀ sí gbà wọ̀. ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ ni pé sáàbà rí bẹ́ẹ̀ fẹ́ ká pé ṣàbáì ó di thirty five ọgbọ̀n. so eléyìí ni ọ̀nà tí a lọ fi ń bẹ̀rẹ̀ ààrẹ. fa ìdàgbọ́ ọ̀rọ̀ abẹ́ ilé ni pé ó wá nínú kíra jáde tẹ́lẹ̀mìdì nínú àdéhùn náà gbogbo rẹ̀ tó gbà wá àlẹ́fisà àtàlà sọ pé sọ́wọ́mùkún yóò máa tẹ̀sùnmù wọ́n fi turukún yóò máa tún pèrò àwọn ẹ̀yìn ní ọjọ́ tẹ̀ ń gbà rẹ̀ ìsínú yín lọ́jọ́ tẹ̀ ń sinmi ìtumọ̀ eléyìí pé àwọn ẹ̀yìn lọ́dọ̀ náà ó ní ọjọ́ tí gbogbo yín gbà rẹ̀ lágbàpọ̀ ìtúnu yín lọ́dọ̀ ọlọ́run ó ní ọjọ́ tí gbogbo yín túnu torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó létò wọ́n ní ọlọ́run ní فمن شهد منكم الشهر فليصم شهور الشهر níbi kì í ṣe pé individual ṣùgbọ́n olùṣàá òun kí yọ wà lábẹ́ ó wà lálàáfíà nínú oṣù Ramadan yóò wà gba àwọn oṣù náà ṣùgbọ́n rírí oṣù ẹnìkan tó bá rí òun ò ní sọ nígbà tí mo ti rí o èmi ọmọ sáǹtì ìgbébọ́yà ààyè oṣù ní ìrọ̀lẹ́ madrid tí ó ṣe ìpìlẹ̀ káàtì ṣàbàn àwọn arúṣù wọ́n á ní wọ́n á torí òǹkà àtọ̀rọ̀ àbí tó o lè kán dájú oṣù ìrọ́bà wọ́n lẹ́sìn tó jẹ́ pé gbogbo pátá rọ̀ ọ̀gbà rọ̀ àwẹ̀ ọlọ́wọ́ ló gbà torí pé àlẹ́bí ni sọ́wọ́ fún ni wọ́n máa tàṣọ̀gbọ́ àwọn ẹ̀yìn ọjọ́ bẹ́ẹ̀ ń gbá rẹ̀ wọ́n fítùrù fún ni wọ́n tún fi rò bákan náà rí rí oṣù pé rọ̀rọ̀ náà ti pé ó láti jẹ́ pé ojú gbogbo òṣèlú kì í ṣe ti individual oṣù láti sọ àtọ́jọ́ pé tí wọ́n bá rí oṣù wọ́n kì í bẹ̀rẹ̀ àwọn tọ́kìlà jáde nípa oṣù wọ́n lọ bá ẹ̀fà ọmọ ìwọ̀n fún mi ànábì wọn àti wọn kéde pé wọn bẹ̀rẹ̀. lábẹ́ ilé yìí. fàídà ẹlẹ́ẹ̀kejì lábẹ́ ilé yìí pé ẹni tó wà nínú àjò tó ti kú olùgbò àbí tó kú olórílẹ̀-èdè látòjú ọmọ sí nìjà wọ́n wá rọ́ṣùn ní nìjà wọ́n bẹ̀rẹ̀ ó di dandan kó bá wọn bẹ̀rẹ̀ àwẹ̀ nínú ìjà kò ní torí pé òun gbọ́ pé ní nàìjíríà wọn òun sùn òun ò ní gbà wọ̀ tó sì wà ní ìjà tó bá wá padà dé ìlú rẹ̀ tó wá di pé àwẹ̀ ti tiẹ̀ dín kò pé twenty nine so ẹyọ kan tó bìrùn àbí méjì lọ́ba dín yọ ọ́ dà padà lẹ́yìn rẹ̀. Ramadan òun wà níjọ́ pé ìjọ tó ń tu mi ní Nàìjíríà tó ń lẹ́sìn wà ní Nàìjíríà ó wá ní ààwẹ̀ tòun ò tí òun ọgbà wọ̀ lọ́jọ́ ẹjọ́ yóò pẹ̀lú àwọn yóò wá tó dín lẹ́yìn náà ó ní ìtumọ̀ pé sọ́wọ́mùkún àtórí àsìkò alágbára lọ́pàá díwà láti ọ̀tọ̀ bẹ̀rẹ̀ ìgbọ́n ìfẹ́ tọ́ alákùnrin kan yóò lè láti jẹ́ tó gbogbo àwọn tí èèyàn fẹ́ sọ lórí rọ̀mọ́bọ́n èèyàn sọ lórí ìjókòó kan báyìí ètí àbá tọ́lọ̀ bá ní kárí sọ náà ni àmọ́ ọ̀kan wà tí ó ṣe pàtàkì ó ní àníyàn tí a dárúkọ lẹ́ẹ̀kan àníyàn yẹn àníyàn Ramadan ó yàtọ̀ sí àníwọ̀n ààwẹ̀ náfìlà àníyàn Ramadan ó fi dandan kéèyàn ó dà níyàn síwájú kí àǹfíjìrò tó yẹ dandan ni ẹni tí ò bá ti dà níyàn ààwẹ̀ lẹ́yìn ìgbà tí àǹfíjìrò bá ti yọ kò ní jọ náà so ó ti di dandan kéèyàn ó dà níyà kéèyàn ó dà àbí lálẹ́ so eléyìí ló fà tó ṣe pé ó ń ṣe pàtàkì káwọn èèyàn try láti mọ order news, ká máa fi ń ṣe èèlà spread news ká máa spread bẹ̀rẹ̀ fúnra yẹn ẹlòmíì ó dúró pé ó ṣe announcement pé wọ́n ráwọ̀ wọ́n ráwọ̀ wọ́n ò tètè lọ́ba sùn lọ nígbà tí ó di kó tètè sí ó gbọ́ láàárọ̀ pé wọ́n ti ra àwẹ̀ àwọn ẹjọ́ náà kò ní torí pé kò dàníyàn àwọ̀ lónìí kò sí lè dàníyàn ẹlẹ́ síwájú kó tó gbọ́ pé wọ́n lóṣù wípé àgbẹ̀ ń dàníyàn pé wọ́n lóṣù tó rárá kò lè dà ẹlẹ́ síwájú kó tó lóṣù so bet àwẹ̀ nọ́fìlà èèyàn lè má ní àníyàn tó fẹ́ gbà rẹ̀ ṣùgbọ́n nígbà tó jí láàárọ̀ ọ̀fọ́yá òbí kan sí méjì nígbà tí ètí ìdán ó ní òkè ìdán fún báàrù eléyàn kò sábà ní yẹn ṣùgbọ́n ọmọ bá kò rí bẹ́ẹ̀ ó di dandan tó yẹ ó ṣe màbí tìmíyà síwájú kí èèyàn tó sùn àbí síwájú kí àlùfíbíọ̀ tó tó yọ. Tọ́ bóyá káàbù lórí ilé àwọn tó kù ni àwọn óbò tó lè mú ìyàmọ́ báwẹ̀ àti àwọn nǹkan ní ìtòtò jọ ìwọ̀n tí a sọ ọlọ́run jẹ́ kí a ní ládàá rẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run tó orí ẹ̀jẹ̀ wa assalamu alaikum wa rahmatullahi wa وعليكم السلام ورحمة الله 嗯，呃，一百斤拿一个，然后呢，一百斤，他那玩意儿不一样，人家一百多，一百斤，一百斤那多呀，一百斤，一百斤那多呀，一百斤，一百斤，嗯，那不管啥玩意儿，你弄起来，只要把你那个弄在里。 Ẹ̀kùnrin torí pé kò túnmọ̀ náà àwẹ̀ lọ́gbàgbọ́ and then tí ó mú yàn láti Nigeria tí ó fi di twenty nine ní Nàìjíríà lọ́pọ̀ òfin pé on twenty nine náà ló gbé ó sì gbé pẹ̀lú àwẹ̀ náà tó tó fi wá sí Nàìjíríà so now òfin tó kọ pẹ̀lú Nigeria ohun tí ó ṣe olùfọ́nmáńtò Nàìjíríà lóòótọ́ lóòótọ́ níbi tó ti gba twenty nine àwẹ̀ ìjọ kejì làwọn sọnù ṣùgbọ́n ọ̀dọ́ ilé yẹn ló ti wà nàìjíríà owó nìkan ò sì lè dá sí wọn àbí ó lè dá sí wọn ni kò lè dá sí wọn àbí ọ̀dà ibi rẹ̀ lọ kò lè dá ibi rẹ̀ lọ yóò bá wọn bàrọ̀ náà ni yóò bá wọn bá wọn káàkiri ìwọ̀n pé yẹn torí pé àwẹ̀ tẹ́lẹ̀ náà ẹja twenty nine àbí thirty so yóò bá wọn bàrọ̀ káàkiri so that is صومكم يوم تصومون فطركم يوم تفطرون so nígbà tó ẹgbẹ́ nàìjíríà lọ́wọ́ ìtúnú rẹ̀ ìtúnú rẹ̀ nígbà tó máa jẹ́ ẹ̀rù làwọn. Ìfàmùdálẹ̀ sàmùdálẹ̀ sàmùdálẹ̀ ṣùgbọ́n padà lọ sọ́dún rẹ̀. ok kò ní bá àwọn ọjọ́ náà. Àwọn ọmọ ìlú náà ń bọ̀ nípa ìlànà ìlú láàárọ̀ mẹ́rin. ok láàárọ̀ ọjọ́ tí wọ́n tún ní. So, alẹ́ alẹ́ ọjọ́ ẹ̀ máa wọ̀ dáa bí àìsàn ń pè é àbájáwẹ̀ lọ́jọ́ kejì ní àwọn máa ń lóyún àwọn máa ń fún mo rò pé ìfẹ̀lẹ́ pé ṣe ìtúnú tẹ̀ àti ti Ìbàdàn máa ń yàtọ̀. ẹ̀rọ ìlú ní Yorùbá ní ló máa sábà tẹ̀lé ẹ̀ ní ìgbà ní wọ́n ti gbà wọ́n wọ́n ti gbà wọ́n kí kí ti bá àwọn ọ̀rẹ́ káwọn ọmọ ẹ̀ ní àwọn olùkọ́ àwọn àtọ̀ ẹ̀yẹ̀ rẹ̀ ìlú mọ́ọ̀tì náà wọ́n máa fún ọ̀rẹ́ nígbà yàtọ̀ wọ́n máa tó gbé kí ìgbà àwọn ọ̀rẹ́ náà tó àwọn ẹ̀ wọ́n á ní nínú ilé àwọn ẹ̀ àwọn ẹ̀ fún ìyá ìlú náà ìyá àwọn ẹ̀ ọ̀sẹ̀ tó gbé jésù náà nìyẹn ti gba n tó náà ló máa ṣe torí pé ìbàdàn ẹ̀ náà ló ti máa tu láàárín sọ̀rọ̀. Okay. ní nàìjíríà ìlú àní ọ̀sánà òdodo tó jẹ́ ìpín ìpàṣẹ ìgbà náà ọlọ́run ti dà pé àwa ní àwọn ọmọ ìdílé lórí àwọn òbí ọdún ìgbìyànjú ọ̀sán ní abẹ́ òwe nàìjíríà wà nàìjíríà bí a ti sọ̀rọ̀ àti àná òkè lọ́wọ́ ìlú ẹ̀kẹ́ lọ́wọ́ ìlú ó náà gún kan káàbọ̀ ìpínlẹ̀ táwọn ní ọ̀rùn náà àbá bá sọ níkàlẹ̀ ó yẹ kí láwọn ní ọ̀rùn náà àbá àwọn náà mẹ́ra àwọn ọmọ ẹ̀mí ọdún sọ̀tà máa àwọn kan wà láwọn ọ̀pọ̀ ẹgbẹ́ àwọn ará ẹgbẹ́ obìnrin káwọn ọmọ ní ojú wọn. Irú náà lábàá lẹ́yìn láàbùkù àbálẹ̀ báyìí àpòmọ́lọ̀ ìtàjẹ̀.

tí gọ́ọ̀mẹ̀ntì recognize láti sọ pé ìjọba ìlú Thank you wọ́n kò sí problem kẹ́rí tí mo fẹ́ ní pé ó máa ń tẹ̀lé ọkùn nínú Ìbàdàn yẹn sì wọ́n á ṣe ọdún méjì nìyẹn àwọn ọ̀pọ̀ sọ pé àwọn ọmọ ẹgbẹ́ bá ti rí bóyá ní ìpìlẹ̀ àti ìrẹ̀lẹ̀ Àwọn mẹ́rin àti ìgbẹ̀kọ́ ọ̀pọ̀ ọ̀pẹ́ ẹgbẹ́ Ajẹ́ pé níbi irú situation bẹ̀rẹ̀ gbogbo tó bá ṣe kò sí àbúrú rẹ̀ torí pé àkọ́kọ́ náà òru ní síwájú kó tó dé síbàdàn wọ́n ti àná òsì pé wọ́n á sí ọ̀rọ̀ sọ́gbà tó sì débà lẹ́nà àwọn kan náà wà sọ́kúnlò the same announcement tó náà gbọ́ ó lè tẹ̀lé wọn pé olùṣàgbèrè mọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìjọba ti àwọn ìmọ̀lẹ̀ náà recommend the best thing òní kó tẹ̀lé ti èyí tí ìjọba recognize so wípé minority làwọn tó ń fìrò jọ yẹn máa jẹ so and then muslim islam wọn fi ń fọ́lọ̀ majority tí ó sọ̀rọ̀ circumference nígbà nǹkan ní wà pé pé kò pé ká tó lò majority but in this situation majority ni òtún fún mi torí pé láti lọ jẹ pé kí àwọn mùsùlùmí ó yapa wọn yà ara wọn hàn so the best thing ni kókó lòun sí àwọn ìjọba bá rẹ pọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ rẹ̀. Hmm. Uh, ó depend ó depend àkọ́kọ́ ni pé ká bá bíwù lórí pé ìdáàmà ó ń o ọ̀ á sọ pé kẹ́yìn bá donate blood kò láàrú ká bá bíwù pé ṣèjáàrẹ̀ a sọ pé ẹni tí ó bá donate blood ṣèjáàrẹ̀ rẹ̀ ṣùgbọ́n ohun tí àwọn àfáà sọ ni pé èyí tó bá pọ̀ débi pé yóò ní ẹni tí ń gbààwẹ̀ lára tí òfin ní lè gbààwẹ̀ kò láwọ̀ tó bá lè donate blood torí pé a wík débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe kò ní lè ṣe tó wá pé díẹ̀ ni kí ṣe tó máa pa lára tí ò ní mà lá nípò òun dáhùn gbá rọ̀ wọ́n ní kò sí problem ṣe ọ̀nà kan so and then bá bá wà pàtó fún náà ni àwọn òun wà tó kí wọ́n wò pé ìdáàmà pé ó ń dáhùn àwọn kan sì wọ́n pé nígbà tó ń kà lẹ́sà sálàm ó ṣe ìdáàmà oṣù ìgbà rẹ̀ yàtọ̀ sí pé títí àlejò ọ̀sẹ̀ náà ó ti di náà sí fún òfin alákọ̀ọ́kọ́ so wọn á wò pé ìjàmà kò gbà àwò kò gbà àwò ìdí àti tó bá wà káàkiri ẹni tí tó bá wà tó bá pọ̀ so that's it. Allah. Thank you.

tààtà fún aláìlànà àti ọ̀fún tuntun àìsàn yìí. sọ aláàfíà yẹn kó sí méjì ọ̀kan wà tó yẹ pé ó lè san ó lè san àbí kọ́ so òun ní ìsìn ìdájọ́ kan pẹ̀lú arúgbó torí pé arúgbó àìsàn orí náà tí ò lóògùn. ẹni ó ti dàgbà kò sí àsìkò kọta ní bóyá lẹ́yìn àwẹ̀ ó lè àgbà rẹ̀ tó lè gbé àbí ewé rẹ̀ ó lè padà so náà nítorí oṣù rẹ̀ fìdíà olùfúnfún aláìní ń bẹ ọkọ òun bákan tó bá wà ní ìdájọ́ rẹ̀ ó pé ọ̀gbọ́n ni ṣùgbọ́n kò ní wòsàn. àlàáfíà yẹn kò sí ìwòsàn fún yóò tó máa bá lọ nìyẹn so irú yẹn ní kékeré nígbà wọ so òun náà tó hàn sẹ́ni fídíà so fídíà yẹn ẹlẹ́ni tó bá pé ìdájọ́ rẹ̀ gan-an omi fídíà kò ní ẹni ọ̀dà ọ̀sán ó lè ṣe bó bá ti wọ̀ either kó máa ṣe everyday or kó ṣe ìdájọ́ lẹ́ẹ̀kan ṣoṣo àbí kó ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀ lórí tó bá rọrùn ẹ̀ tó pọ̀ lórí mi torí pé òun ó rọ́pò ààrẹ ni tó ti ti specify iye àwọn èèyàn tí ó jẹ fún so there is no problem with that pẹ̀tù tó dáa jù tó pé nǹkan yẹn bá wà ó tí o máa bẹ̀rù pé bóyá lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún òun lè má lè dé òfin ṣe fídíà tí tó bá wà tó kó máa fún wọn lójoojúmọ́ ẹ̀ ló dájú kó máa fún wọn lójoojúmọ́ ẹ̀ ló dájú. Dá? Bẹ́ẹ̀. Ah, wọ́n ó ní ìjẹ fún yẹn lẹ́ẹ̀kan ṣoṣo ó gbẹ̀jẹ́ tó ní òfíìsì tó ń fi wọ́n ní wọ́n fún yẹn ó ní sáà ìkan sáà ìyẹn. Uh, it's about uh, two, size of fora is about 2.25 uh, kilogram Okay. weight. So tí say, this nísìkú sáyé Then you ṣe bíyà rẹ̀ it's about uh, 1,250 gram. Kìí ṣe kilogram gram ní kí tí ẹ bá ti ẹ̀fẹ́ ṣe náà torí àti rọrùn fún ẹni tí ó jẹ kò sí àbúrú rẹ̀ òun náà rẹ̀ ṣe kò bẹ̀rẹ̀ ìgbà ó bá gbọ́ yé náà lórí ọ̀rọ̀ sí ni ó ṣẹlẹ̀ bí ọ̀rẹ́ mi tó lè tó ní ìṣàwọn

ó wà lókè ẹ̀ bí gbàtọ́ wà ní aeroplane. àwọn ìlú wa kọ́ńtù wọ́n lọ sí kọ̀ọ̀kan ní kọ́ńtù lásìkò àwẹ̀. ọwọ́ ni aago mẹ́sì alẹ́ yóò wọ̀n ní sí wọ̀. àwọn ìtọ́ yóò gbé gbígbẹ́ wọn tí mo gbé nígbà tó ń bá wọ̀ náà ní fún ojú sí i. ṣé mùsùlùmí wà nù. bí àwọn mùsùlùmí ìlú bá ti ń tí omi bẹ́ẹ̀ lóun náà mọ̀ bá wọn sí i torí pé wọn ní máa gbé ìlú láì jẹ́ pé àwọn àwọn council of ulama àgbáyé yóò ti pe timing fún wọn ètò ọ̀nà fún wọn àti báyìí pé naturally time ọ̀sán wọn ló pọ̀ jù èrò pé ó pọ̀ jù normal lọ so wá ti pe timing fún wọn báwo ni wọ́n ti lọ sí i lórí pé èyí tó jù yẹn gan lọ́wọ́ ẹlòmíràn pé ẹlòmíràn pé like three days òun ní wọ̀ lọ́dọ̀ wọn wàhálà ni wọ́n máa gbà rẹ̀ fún three days rárá wọ́n máa timing fún wọn ni wọ́n ti timing fún wọn so òun ní wọ̀ kò wọ̀ títà ní ọba ti tó wá wá sí i wọ́n ti ti timing ìgbà tí wọ́n bá tó bẹ̀rẹ̀ ààrẹ̀ lórí twenty four hours ni wọ́n bá rí sí i tí wọ́n lọ sí àti ẹ̀yìn ẹ̀yìn so ẹni pé táìmì ìjọba ti fún wọn níbù ẹ táwọn mùsùlùmí bá fi ń gbàwẹ̀ ikú náà bàbá wọn lòdì rẹ. Ìgbàlélẹ́kọ̀ọ́. Hmm. Oníṣẹ́ hmm. onírin ọ̀fẹ́fẹ́ yàwó.

kò sí aburú táwọn èèyàn ṣe mẹ́jẹ̀mú lórí ìgbọ́dọ̀pọ̀ wọn láìdá pé wọ́n tó ṣèyàwó báyìí báyìí làwọn máa ṣe ìdílé ìgbàgbá wọn bá ṣèyàwó báyìí báyìí làwọn ti jọ wọn pé tí ò bá ti lòdì sí ẹ̀sùn Islam ẹ̀sùn tó lọ. náà àkọ́kọ́ ni pé lẹ́yìn tó jẹ́ pé tí wọ́n bá ń jọ ní àṣepọ̀ ìgbádùn yẹn ló fẹ́ràn lọ ilé àkọ́kọ́ ọlọ́run kí wà nínú ká má tó fi ọwọ́ wa pa àyàfà ẹlẹ́ẹ̀kejì ní pé lágbọ́rọ́ wọ́n nà ẹ̀ka tí ó àgbọ̀dọ̀ ẹ̀ka àgbọ̀dọ̀ sí aburú ara wa ẹni ó bá ní aburú lára tó má jẹ́ sí ẹ̀ka ọmọ ìkókò rẹ̀ so nígbà tí a bá fi fúrẹ́ẹ̀dì àbúrú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tí wọ́n bá tẹ̀ wọ́n ń ṣe àjọṣepọ̀ tí wọ́n pé ọkọ bá ní ìgbéni hiv tó bá ń bímọ ńkọ́ ọmọ ẹ̀ náà fún ìgbà tó ti di ọlọ́run máa ní ló káṣe mọ́jẹ̀mú tó kò ní sí ìbálò tí ìyàwó tó bá lè ṣe torí àwọn ọ̀rẹ́ àti wọ́tọ̀ pọ̀pọ̀ tó lè jókòó láìpẹ́ tó kò ní sí lórí nígbà tí ìṣe ń fẹ́yàwó ní tó kálí kó àárò kúrò nínú àárọ̀ tó ń pàdé tó sì fẹ́yàwó kò ní kọ́ torí ẹ̀jẹ̀ tó ń fi tí ó lè kó àwọn ẹ̀jẹ̀ pé olùkọ́ bẹ̀ tó bá ti lè ṣe ẹni tó kò lọ nìyẹn kẹ̀kí ọba lè kó arókùnrin tó fẹ́yàwó yọ̀rọ̀ ọmọ tó ìdùnnà ìgbéyàwó tó kò lókè kò sí nǹkan kan pàtó tó wà tó tó kọ̀ fún ọ láti mẹ́jọ lórí rẹ̀ lókè rẹ̀ sí ẹ̀sẹ̀ nípa ọ̀la ẹni tó wà lára àti ààrẹ gẹ́gẹ́ bí ọkùnrin tí ó lè kó ara náà jẹ́ pé ó lè dèrò ní bí ètò ìtìtì ẹ̀ torí pé ìyàwó orí rẹ̀ ó láìpẹ́ tí ò lè sọ lọ. ìdá ìsìnkú ṣe ọmọ kan ọ̀hán ṣíṣe mọ́jà ló kọ́ tó bẹ̀ ó fi ìgbà tí ò bá ti ní lòdì sí ẹ̀kọ́ náà tí ò sì tí ò sì pa aburú bí ẹnì kejì òkú ní

olùkánà ní pẹ́rẹ́ tí wọ́n mú wà ní àdúgbò èèyàn máa ń bà tó lú ẹ̀mí rẹ̀ náà ni ipò ìfẹ́ bá wọn rọ̀bọ̀bọ̀n tó tó bá fi dàníyàn pé èèyàn á bá wọn rọ̀bọ̀bọ̀n kò ní láti máa dàníyàn lójoojúmọ́ mọ́ ẹyọ kan tó bá ti ṣe yẹn ọ̀gá ti tó tẹ yóò dà ní ẹ̀ tó kàn rẹ̀ síwájú sí àtìgbè tó tó bẹ̀rẹ̀ so ẹni tó kọ́ sí lérò pé bóyá òun lè máa ṣe lójoojúmọ́ àwọn afáàrí kò sí yìí ìgbẹ̀tú bá ti gbà ní àwọn ọmọdọ́ọ̀nù ó ti tó fún àwọn oṣù oṣù kan sáàpù tó rọ̀ ní tó tó mẹ́lẹ̀ ní tó bẹ̀yẹ̀ láti máa sọ́dá jáde torí pé àwa náà gbogbo sísọ yẹn ni wọ́n ti kọ́ wa ebi pé a máa ṣe exception àti àwọn kí ni wọ́n máa ń tẹ̀lé ìbò àwọn ìsìnkú wípé mo dàníyàn láti gbà àwọn ọ̀rọ̀ náà tó ń bá lálàáfíà àbí tí ń bá lórí àjò bá bá bá bá lọ láti fi jù. sọ ọ́ di kò sí ẹ̀rí kọ̀ọ̀kan tó ìròyìn àgbàlọ́kàn rẹ̀ náà ní láti sọ. bẹ́ẹ̀ وعلى كل حال سري المسكين والمسيوني سعافوا وريكوا لكل سعبانيكم لطنات so dẹ́kun sí pé kì í ṣe ẹnìkan ni ó lè tó bá ń kó lójoojúmọ́ èsì tó bẹ̀ ó lè jẹ́ pé òun náà ní torí pé lórí ojúlé tó wà lánàá òun náà lọ wà lónìí ó tó gbé lọ fún un lórí ojúlé tó wà ní ìjẹta òun náà lọ wà níjọ́ mẹ́rin ó tó gbé lọ fún un tí ó bá kún yẹn lẹ́ẹ̀kan náà ó lè jẹ́ pé fífún lẹ́ẹ̀kan náà yẹ ó lè lọ sí irú ẹni tí tí ó jẹ́ ní kíni yóò wá di pé apá kan ní àwọn sọ́dáfà rẹ̀ ó tó ní kíni ìyókù ti tẹ̀ ní kíni fún lórí pé nítorí tí a ń dá wí ó tó ojúmójú kan lọ àbí ojúmójú kan Sáà ń lè sáyì omi omi èkó tóbi yẹn omi sáyì kan mudu nàbí yẹn méjì kò tó múdù kan ó dún múdù kan lọ. Oko oko ti ọ̀kan wà pẹ̀lú mẹ́rin èèyàn ẹ̀fọ́ àti ẹ̀fọ́ náà lẹ́yìn mẹ́rin ló wà nínú ẹ̀lú ẹlẹ́yìn ẹ̀yẹ bá so àjẹ́ pé tí wọ́n kó níbi méjì ní ìṣùkà níbi tẹ̀lé rẹ̀ tí wọ́n kó níbi méjì ní ìṣùkà níbi tẹ̀lé torí pé lòdì lẹ́bí méjì ní ìṣùkà so ẹni tí ó ní ní tátí mu bu oúnjẹ ó ti kúrò nínú sùn. ẹni ọba ní tátí mu bu oúnjẹ ó ti kúrò nínú sùn. sọ láti kọ àtọ́ pé yóò dáa jù kéèyàn máa sí omi ojoojúmọ́. and then tó wá pé èèyàn wò ó pé ìnira yìí mọ̀ yẹn tó òun náà wà ní àwọn tí òun náà wà nínú ìjọsìn bá a fẹ́ kó ṣe kìí ṣe pé yíò òní kókólò torí pé ààwẹ̀ gbígbà gan fúnra ẹ̀ kò sí rọ̀rọ̀ nílò tí o fífún yàn ló ń jẹ òun ẹ̀kọ́ kan di nǹkan ìgbàdàn tó ẹ kókó láti yọ mẹ́ẹ̀kan náà ó ti tẹ̀sí ní ìlú wọ́n sọ wọn ká sí òun àrà tẹ́sí òun náà ní kí wọ́n fún yàn ní ojoojúmọ́ àbẹ́ àwọn tí wọ́n sọ báwọn sàhábà máa ṣe àgbọ́dún rẹ̀ ọ̀pọ̀ nínú àwọn tó rẹ̀ ẹ̀ẹ̀kan náà ni wọ́n máa yọ tó sì fún ojoojúmọ́ ló bẹ̀rẹ̀ tí ọ̀bá ní kó lójoojúmọ́ rẹ̀ ó ní kó lọ́tọ̀ọ̀tẹ̀ tó ó wu ẹnì kan ní tí ó tó pé ó ní sí ilẹ̀ ọ̀kan ó fún ní ní ọ̀sẹ̀ kan bóyá ó sì tún lè rí ẹlòmíì náà tí ó ìpàdé tó ní ìjọpọ̀ ìṣẹ́ ẹ̀ ló ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà wọ́n kàlá sílẹ̀ agbègbè náà lọ sí tó ṣe kò pé tí òṣèlú ẹ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ nípa tó dáa jù. Thank you. ويقول ويقول السنة ثاني هو تنظيم كل مسلم kò lè di kọ́ńtítì torí pé títẹ̀ tó ṣe yẹ èkìtàní fífọ̀bẹ̀ sí èkìtàní títẹ̀rẹ̀ lé lórí èkìtàní bẹ̀tù wá jí tó lọ́rùn olú oyè tó ṣe tòun tí ọba ṣe ń sùn tó bá wo kọ́ńtítì oúnjẹ lóbi kan tó ní ó tó lọ láti títẹ̀ tó bá dùn láti ṣe ní ṣé ìṣètò oúnjẹ ló ìdájú ìdíje tó bá fẹ́ ṣe ń sè tó bá fẹ́ èèyàn méje ló bá fẹ́ tó méjì méje ní ìṣe gbogbo ọgbọ́n wa ṣe lé lórí ìṣèkà ìlú tí ọmọ wa lè tẹ̀lé tó tó tó yẹ ní rán ìṣe Thank you oúnjẹ tó máa ń jẹ ní ìgboro ọ̀rọ̀ ọ̀rọ̀ Gbùdùmọ̀kí ẹ̀yẹ́ tẹ́bí gbùdùmọ̀ ní ìrẹ́wà, ọ̀rọ̀ mẹ́rin ó fi wà lójúmọ́jú yẹn ni àwọn ènìyàn wọ̀ àwọn tó ń kọ́ mú wá torí oúnjẹ tó pọ̀ jù lọ ìjẹ ní àìsí tó lọ sí wọn lọ́wọ́ náà nígbà tó oúnjẹ tó ń jẹ jù náà ní àìsí tó lọ sí wọn náà tẹ bá lè ní wọn òun náà ní wọn wọ̀ sí wọn àpò láìsí ẹ̀rọ ìjẹ sí wọn. onítorí oúnjẹ tó ń jẹ jù náà tó oúnjẹ tó máa ń jẹ jù níbi tí ẹ̀rọ wà iná ìwọ̀n ní ìṣẹ́ Oúnjẹ ìsáfún ní ẹ̀dẹ̀ gómìnà ìgbò kààrà ìrọ̀lẹ́rẹ́ ìpàdé àpapọ̀ àwọn bá ní ọ̀rọ̀ ìrọ̀lẹ́rẹ́ ọ̀ oúnjẹ ìlú oúnjẹ ìrọ̀lẹ́rẹ́ ọlọ́ọ̀tẹ̀ kíkà ìrọ̀lẹ́rẹ́ ìdíyàtún طعامه Thank you. òun náà ti kò ní òkòrò ọ̀rọ̀ kọjá kò tí ì lásán lọ nké yóò sọ wá bí ọ lè ní ìrọ́pò ọdún ìṣe ìjọ òkòlẹ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ oúnjẹ náà ló ń lọ sí oṣù tẹ́tù wá kí ìyàn tó mọ̀ pé ọrùn ló lọ́wọ́ iṣẹ́ yẹn kan fún àwọn ọgbẹ́rẹ́ tó bá tún nígbà tí òbí tó tún ká tún bọ́. torí pé àwọn yẹn tó wà lórí ẹ̀ ìgbà rẹ̀ ní ìjẹ́ rẹ̀ tó ẹni tí tó bá jẹ́ àwọn nípa níbọ̀ ẹni tó lọ ẹ̀ lóṣù wọ́n ẹ̀ tún ní ẹ̀sìn ìjẹ́ fún rẹ̀. Ọ̀pọ̀ nínú ẹ̀ka ìṣòfò. Wáyé Thank you. ní àwọn àwọ̀ ẹ̀kọ́ ló wà nínú wọn ní tí ń bẹ lórí ọmọ india ìgbà wà bákan náà àwọn ọ̀gọ́rùn tí wò ó kí wọn ìbáyọ̀ wọn àwọn ọ̀gọ́rùn ẹni tí ń bẹ láyé wọn ìbáyọ̀ wọn gẹ́gẹ́ bí ká ní ìrún tí ò tí káwá tó fọ́nà kí òun ní báyìí báyìí ní ènìyàn tó tí yọ bàjẹ́ sí bíyá ènìyàn wọ́n sí bí ẹ̀rẹ̀ nínú ìlú ẹ̀ tó bá ti wà jẹ́ pé kò ní owó tó ń tó láwọn ọmọ àwọn lè fún ní bí ó ti ṣe bíyá kò sábì torí pé òun náà àwọn ọmọ ẹ̀ wà ní ìfẹ́ ìjọba náà àwọn ọmọ ẹ̀ ó wà nínú àwọn ọmọ ẹ̀ ìfẹ́ tí ọ̀bọ̀ wá ní ìfẹ́ ìfẹ́ ìgbẹ́ ní sọ láì sẹ́mi lọ ọ̀sẹ̀ ìgbà ọ̀sẹ̀ ìgbà tó bá pín àwọ̀ lórí àwọn ọmọ tó bọ̀ àti ìbára ẹ̀dá. Thank you tí wọ́n fẹ́ àwọn lágbára àti àwọn ọ̀kẹ́ báyìí nìyí tí a lè pé wọ́n tà ìyẹn kò ní ṣe ìdíyà wọ́n tà àwọn náà pàṣẹ lẹ́yìn ọ̀rọ̀ náà. Wọ́n tà àwọn náà pàṣẹ lẹ́yìn ọ̀rọ̀ náà. Àjẹ́kùsù àti ìjẹ́ pé ìyá owó wà lórí ẹgbẹ́ ojú ọfẹ́ kọjá rẹ̀. Ìdí mo ṣe jẹ́ pé àwọn ìyá pẹ́ wà lórí ẹni tó ń fọkọ lọ́yẹ̀ àbábọ̀ lórí ṣé àìsàn ni gbogbo ọ̀nà ṣé àwọn apá kan ní àìsàn tó ń gbé ju òun tí wọ́n kà sí àìsàn gẹ́gẹ́ bí ìṣèjúra sọ́nà ìfọ́sọ̀rọ̀ àti ìmọ̀ọ̀mù náà. òun náà ní ìfowópamọ́ ẹgbẹ́ obìnrin tó lóyún tí ń bẹ̀rù nípa tó ń bá ìgbà rẹ̀ yọ ọ̀rùn lára àbí yóò pa ọmọ náà yóò gba ọ̀rọ̀ ní ìwà tó bá ti mọ̀ fún láti ràn lọ́wọ́ kò sí ẹni kò sí problem kò sí problem ní ọ̀rọ̀ sí problem so nígbà tí ó ń tọ̀wọ́ tó bá fún un ó ti di tiẹ̀ for example kò ní tí ó fi ṣe kíkí ya òun wá kó lówó kíkí ẹ̀rọ. Òsì tó bẹ̀rẹ̀ ní náà ti kọjọ, ó ṣe wà sí ìlú bàbá yìí. Bí bàbá yìí tó bàbá yìí ń ṣe ó ṣe orí rẹ̀, ó bẹ̀rẹ̀ ìrẹ̀lẹ̀ sí. Sọ̀rọ̀. So àwọn tí wọ́n kà pé àìsàn tó jẹ́ pé òǹkà ètò pamọ́ wọ́n ní àwọn olówó gbà rọ́pò àwọn tí wọ́n tẹ̀lé lọ́wọ́ So àwọn ọ̀tẹ̀lẹ̀ àwọn ọ̀tẹ̀lẹ̀ wọ́n gbà wọ̀ pẹ̀lú síbíà àwọn ọ̀tẹ̀lẹ̀ àwọn ọ̀tẹ̀lẹ̀ síbíà ẹ̀yìn àwọn tó ní bíbí àwọn oṣù mo ní pé wọ́n sọ pé wàhálà ìdẹ̀bí ilẹ̀ yìí fún ìlọ ní bíbí ọ̀sán wàhálà yìí iṣẹ́ ààyè àyẹ èyí kò sùn ó ń sọ̀rọ̀ lórí obìnrin ọdún àti obìnrin tó ń sọ̀rọ̀ lórí wọ́n tẹ̀lé ìhà àìsàn wàhálà ìdẹ̀bí ilẹ̀ yìí fún ìlọ ẹni pé àwọn tí wọ́n lè gbà rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú wàhálà àti ìṣòro nínú wọn láboyún wà nínú wọn náà lè fi ohun tó ṣẹ̀dá lọ́yọ̀ wà. sọ kí á rẹ̀ ẹ̀rọ ti ṣẹ̀dá fún láti òṣìṣẹ́ ìdí ìjọba ìwọ̀n ọdún yìí lọ. sọ pé èyí tó lágbára nínú ẹ̀ lọ́ọ̀ ìdí. ìkáyà ọ̀rẹ́ pé wọ́n sàn àwọn ẹ̀yẹ nínú ọ̀rọ̀

kí ni ẹ̀jẹ̀ wọn ohun tí wọ́n ń fi wọn ní wọ́n ń fọmọ lọ́yẹ̀ wọ́n wá ní wọ́n kà á rẹ̀ wọ́n ti wá àti ìdí àti bàbá àti ìdí àti bàbá ìdí ìṣẹ̀lẹ̀. Thank you.

wọ́n lè ka àwọ̀ ṣùgbọ́n yóò mú náà wọ́n ra torí pé wọ́n ka àwọn bàbá arúgbó ìyá arúgbó wọ́n mú rẹ̀ torí pé ìyá arúgbó bàbá arúgbó òun ní lè ka àwọ̀ ṣùgbọ́n tó ń pé wọ́n ti dàgbà yóò mú náà wọ́n ra láti sọ ìdílé wọn kò sí ìyá láti sọ àtàwọn àfààní sọ pé àwọn aboyún náà wọ́n kò sí ìyá tó pé àwọn náà tó bá bá àwọn lọ yóò mú lọ́la lórí tó ń sọ ìpalára fún nǹkan tí wọ́n ń kọ́ àgbẹ̀kọ̀ tó wà nínú ìpè èyí ló ń bọ̀ tó tó tọ́. ṣé wọ́n ti fún ọ ṣe ilé ilẹ̀ ìṣòro bá pa méjèèjì papọ̀ ilé ìgbàgbọ́ tó. torí pé ibi ẹ̀rọ owó kó àwọn ìdá bá sì ní àti ìpínlẹ̀ ìpapọ̀ gbígbẹ́ bí aláta ti gbàgbé tó a ní sílẹ̀ jẹ́ ìjọba tó ní ẹgbẹ́ tí ó bá yìí sọ ọlọ́run ọ̀pọ̀ ní ọkọ̀ aláàbò ìsìláàmù àwọn fún ọmọ ìsìláàmù ìgbà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ láti wọ́n sọ̀rọ̀